àwọn àfa onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí Qur'an tàbí lọ́wọ́ pípé wọn ò tó báwọn láti wà nẹ́bí wọn sọ́lọ́ lọ àlọ́ lẹ́yìn ìgbà táwọn ẹbí ti lọ tán làwọn sàhábà rẹ̀ tí wàá ti gbìyànjú àwọn tí wọ́n wí nẹ́ẹ̀sì kíka Qur'an nìkan yìí

súrọ́tù tàúbà àti àǹfààní kò sí kíkí lẹ́rọ àmàlẹ̀ ọ̀rọ̀ yìí láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ súrọ́tù àǹfààní àti tàúbà bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ ọwọ́ àpọ̀ yìí pé ìtọ́fà ní pé ẹ̀yìn náà Usman onígbàtà ní sọ́sálàmù ka súrọ́tù àǹfààní àti tàúbà ohun ọ̀gbọ́gbọ́ ó dàgbà ilé pé súra kan náà làwọn méjèèjì ajẹ́ pé ọ̀jẹ́ wọ́n ra tàtí apá kan ní rárá ó sinmi láàrin rẹ̀ ipe súra ọ̀sọ̀ ni nígbà táwọn àfà wa kọ́lẹ̀ wọ́n wá kọ́ńkọ̀ wípé àwọn òní bí bíbí láì sí bí àtàwà súra bùtàwà kìí tẹ́wọ̀ ní kò sí bíbí láì bẹ́ẹ̀ ṣùgbọ́n òní bí bíbí wọ́n wá bìkan nínú àwọn sálàfù léèrè pé àwọn tí wọ́n rí pé kí wọ́n àfáàyẹ wọn sọ ipé rárá tó bá ṣe ipé ọwà nù láwùjọ màkúrù ife bí fún láìra mọ́ìlá yìí wọ́n wà bẹ̀rẹ̀ àwọn tàbí òjò kọ́ sí tí tí wọ́n ti gbé múmìnì kò rí nàbí kọ́kọ̀ mọ́ tó bá tẹ̀lẹ̀ tán ọgbọ́dọ̀ gbà yí pé tó wà nù kádàrà ọlọ́run kọ́nà dákun fún wa ó là ti tóbi ọlọ́run láàrin ìwọ̀nba ìfẹ́jú a bá lò àtọ̀rọ̀lọ́dọ̀ ọlọ́run kó fi àlùbáríkà sí kó ju two hours lọ kó ju three hours lọ kó one month lọ wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀. wọ́n tún ní tọ́jú sẹ́ńtìrì àṣírà tù sáà àwọn àmì wípé òpin ayé ti ń bọ̀ àwọn àmì wípé òpin ayé ti ń bọ̀ kò sí èmi tí mo gbọ́n tó bá ti nípìnlẹ̀ yóò lókun ọlọ́wọ́ bá tọ́jà wa nìkan ní awúwẹ́lì

ọ̀wọ́ pé gbogbo táàrin ilé ayé títọ́ ń débà náà láwọn àsìkò kan ó tó kọ́gbà yìí pé ilé ayé náà àsìkò ọlọ́run bọ̀ tí ó tán bẹ́ẹ̀ bínú bímọ sínú yé bá dùn lónìí nígbà tó bá tó àsìkò tọ́lọ̀ yóò mú kó lẹ̀ ó lè tún yé ó lè tẹ̀yìn kílẹ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kọ́ ní kínú yín dùn tọ́ da àsìkò ń bọ̀ tí ó wò tí ó ṣubú táwọn yóò tún ah, ilé yóò sì rí báyìí tẹ́lẹ̀ tí sí pé gbọ́dọ̀ nígbàgbọ́ nípa ipé títán ọmbọ̀ àbá ilé ayé wa ó ì ti sàlàyé fún wa lórí tí ìṣẹ́ àyẹ́nà ipé òpin ayé ń bọ̀ nínú súrátù Tọ́ha ọlọ́run bá sọ fáyé pé àyà ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún yìí pé inna sa'ata atiyatun akadu ukhfiha òfin ayé ìdí ń o ó ti súnmọ́ kémi ọlọ́run kí n fi hàn sí gbogbo èèyàn sí gbogbo ẹ̀dá àsòtọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fi hàn ó ti ń àwọn àyẹ̀wò táwà ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni wípé àsáà tọ́lọ̀ bá pé òpin ayé yìí ó tún pè ní ọjọ́ ìmìdàlì kìyàmọ̀ tẹbá ti gbọ́ asaa ní Qur'an ó ń túmọ̀ sí òpin ayé ńgbà a sì máa túmọ̀ sí àjíǹde ńgbà bẹ́ẹ̀ náà nínú hadith àwọn sàbí ànábì wa sallallahu inú àkídà islam tí wọ́n sàlàyé tí wọ́n sì fi lélẹ̀ o náà ní pé òpin bọ̀ wá dé agbá ayé tí ò sí èméjì mẹ́ ọlọ́ọ̀bà ọlá yóò sì dára bá wù yóò dára bá wù tí èsì pé ẹnìkan ọ̀sẹ̀ lọ́wọ́ à báyìí torí lójoojúmọ́ ní gbogbo rákà kọ̀ọ̀kan kí lọ́lọ́wọ́ bá alikẹ́ lásán bẹ́ẹ̀ ó ní máàlìkì yawmiddin ọlọ́wọ́ bá alikẹ́ ọlá láti yóò wù alimutasarrif kamala tasarruf onáàlì máàlìkì ẹni tí ó ṣe tó wù ń jọ kí ẹjọ́ ẹ̀san bá

ọ̀sọ̀ sí àsìkò tí ó béèrè ó sì tún sọ fún abó tuntun mọ́. àwọn onímọ̀ nínú wọn ni kọ́bárí wà nínú wọn ni Abdulrahman Fayinti wà àwọn gbìyànjú láti tọpa nùsùrùsù tó wá láti gbìyànjú pé á káṣẹ ẹ̀kọ́ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò gbọdọ̀ jù bá báyìí lọ àwọn onímọ̀ yòókù sọ wípé rárá o tọ́ba ti wípé àǹfààní kan ń bẹ àbí ìmọ̀ kan ń bẹ lórí pé àsìkò báyìí lọ́yẹ jíjọ́ ní àìsíyámọ̀ ọ̀jẹ́ ni ọlọ́run gan fún àdẹ́gbọ̀ àmọ̀sánbọ̀ sọ̀tọ́lá àdẹ́gbọ̀ sọ̀tọ́lá ìbá nínú hadith náà àdẹ́gbọ̀ bá àdẹ́gbọ̀sọ̀tọ́lá sọ fún ìdòrí àlọ́wọ̀ sọ̀tọ́lá àtúntà àtẹ́yìn ní dé ibẹ̀ ni àfáwà Abdulrahman Sayuti ló ti wò wípé nípò tí méjèèjì lógún díẹ̀ ló kún ilé yòókù tó eléwù òun wá wò pé nǹkan àti ìlò lọ ó ti pọ̀ ju èyí tó fẹ́ wù lọ ọwọ́ àdúgbò ti kalẹ̀ pé tá a bá ti rẹ̀ tó burúkú àti wọn lábọ́dọ̀ àlejò ádámù àlejò àtọ̀sọ́là lóbìnrin ayé àti wọn àlejò àwọn àtọ̀sọ́là lóbìnrin ayé tí ó tó mọ́ sí ọ̀gá àlèkìyàmọ̀ ìtumọ̀ ìgbà wo la lè sọ fún fẹ́kù. ni àfáwà sọ́bárí ibn Jarir sọ́bárí tó ṣe tafsiri tafsiri ṣe tafsiri sọ́bárí so ọ̀sọ̀ wípé àsìkò tó ń wò ní tó jọ́ ìyàmù tó ọpẹ́ jù ọgọ́rùn-ún ọdún mẹ́rin lẹ́yìn ọdún márùn-ún lẹ́yìn gbàtà ní sàtàrà bá lọ tán lọ́yọ̀kọ́ a sì ti lo ọgọ́rùn-ún ọdún mélòó báyìí ọgọ́rùn-ún ọdún mẹ́ńlá ìkẹẹ̀ẹ́dógún là ń lò yìí kì í túmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ tí ń nígbà tí five hundred tó ayé ọ̀parẹ́ six hundred tó ayé ọ̀parẹ́ ajẹ́ ìgbẹ́ ọlọ́run bá lè ṣe lásán olùkan lọ́ba tó nígbà láti òjò ọ̀parẹ́ Abdulrahman Sayyidi òun sọ wípé ọpẹ́ jù nígbà tá a bá lo one thousand five hundred years ìjọ so a ti wà ní one thousand four hundred and two four hundred and forty two báyìí. òfin tí wọ́n ṣe pé nínú òwòlé iṣẹ́ ìgbàtàwà tó ti lójú títí yà àtàtì ó ti yẹ kí ayé ọba rẹ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú tó ṣe pé Islam ọ̀fẹ́ ọlọ́ọ̀bá ṣe pé ó nìkan ló máa àsìkò rẹ̀ láàyè tẹ̀lé ha ní wọ́n fi ha níláhùn ọlọ́ọ̀ ṣàfihàn àsìkò tí ìjọba ìkìyàmà tí ó ṣẹlẹ̀ kò ṣàfihàn sí ẹnì òun ló ń máa nínú táàtù sáyẹ̀wò lórí àṣìráàtù sáàyì o náà lè wípé ìgbà tí òfin ayé tí ó dé yìí ọlọ́run bá fi pamọ́ kálukú lè múra sí iṣẹ́ ṣùgbọ́n mọ́mọ́ta ọdíkọ́ ọmọ sí kìyàmọ́tò ẹ bá ti kú kò sí nǹkan kan mọ́ kò sì fẹ́ mọ́ àlìkìyàmọ̀ tiẹ̀ ti dénú bí wọ́n bá tiẹ̀ ní ayé ọ̀parẹ́ lẹ́yìn sixty years nígbà tó ń bá kú kí ló tún torí ẹ̀ ló jẹ́ pé kálukó múra ṣiṣẹ́ dáadáa kásìkò tí ó ṣiṣẹ́ kó tó bọ́ kálukó gbìyànjú lórí iṣẹ́ tí ó dúró ju rẹ̀ tọ́lọ́run lẹ́yìn ilé ìjọ nínú táàtù ti àyẹ̀wò ní pé òfin ayé ìjọ ìbọn sọ̀kọ̀ mi nínú àfihàn Islam lọ́wọ́ kì í sì fi nìkan ní ìmọ̀ kọ̀kọ̀ tá nàbí sallallahu alaihi wasallam tó mú wá tá a bá wá kẹ́ nìkan tí ń takò ajẹ́kó ti kú nínú àdúgbò ń fi ọlọ́run sallallahu alaihi wasallam òjijì ọlọ́run sallallahu alaihi wasallam kọ̀ wá tí wá sí òkun nípa òfin ayé yìí ó sàlàyé fún wa nípa àwọn nǹkan tí ó jẹ́ àmì rẹ̀ àwọn onímọ̀ sí àmì yẹn sí méjì wọ́n ní àwọn àmì tọmọ wọn ọwà tẹ́gbẹ́ àṣíráàfù sáàtì sódọ̀wà wọ́n ní àwọn àmì tọgbọngbọ́n ọwà tẹ́gbẹ́ ní àṣíráàfù sáàtì kóbọ̀rọ̀ àwọn bí ìsúnkúrẹ́ sókúrọ́ sí méjì ètò ọmọ wọn yẹn ibi ètò sáré sọ̀sọ́là ń sọ tó fi ṣẹlẹ̀ ọwà àwọn ètò ti sọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọwà ọpapọ̀ mọ́ àtàkọ̀kọ́ yẹn àwọn ètò ti sọ nínú àṣíráṣù sáàtì sungọrọ tí ò tí ìṣẹ̀lẹ̀ ọwà kó tó wá sọ kúbúrọ́ ṣùgbọ́n àwọn kúbúrọ́ yẹn àwọn ìtọ́ga yẹn ọ ń tọ́ka yí pé òpin ilé ayé ti súnmọ́ tẹ́kítẹ́kí àwọn èyí tó wá ga tọ́jú àṣàlátù sọ́láàtì kúbúrọ́ jẹ àwọn èèyàn máa tẹ̀lera wọn ni insha Allah lọ́wọ́ parí áta hadith wà ló sọ Muslim fún wa àtàwọn súnà ní méjì sani sàtàlàm ka àṣàlátù sọ́láàtì mẹ́wàá léra wọn lẹ́yìn tí ó tó tẹ̀lera wọn àwọn ìtọ́jẹ́ àmì tí òfin ayé gbọ́ tọ́jẹ́ wẹ́wẹ́wẹ́ tọ́jọ́ pé nǹkan sókè ń tọ́mọ ń wọ̀n ni nínú ẹ̀ ó ní àgbéǹde ànábì wa Muhammad sallam tí ọlọ́run rán níṣẹ́ tó sì pé ní ànábì ọlọ́run tọ́kàn yìí tí ò sí ànábì kan mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àmì ibi òfin ayé ń bọ̀ ìníkàwé èèyàn kan ó dìde lẹ́yìn ànábì sallam tí wọ́n máa kílèmù wípé àwọn jẹ́ ànábì ọlọ́run ó ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ báyìí ní sọ̀tà òjò kú tó ń gbà òsèlè àwọn tòun kẹta àwọn ọmọ tí wọ́n ti ń tàrí wọ́n ti rọ́ nínú ẹni tó sọ ikú ń jà nábì ọlọ́run wa Muhammad sọ̀sọ́lá oní ọ̀lọ́wà kò sì torí pé ọlọ́ọ̀bá àlejò ọlọ́sọ fún àánú Qur'an nínú suratul Ahzab ọlọ́ni máa kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullahi wa khataman nabiyyin àlejò Muhammad sọ̀tọ́lá ọlọ́run ní òun náà lọ máa ṣe ẹ̀wọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. èsè gbogbo ẹ̀ ń tẹ́ rí inú àwùjọ lọ́jọ́ ọmọ fún ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run wá fẹ́ pé òun ti àlẹ́ sọ̀tọ́lá ní khataman nabiyyin owó ti ní òjijì ọlọ́run owó ti ní òfin àwọn ànábì ọlọ́run walakin rasulullah wa khataman nabiyyin ọlọ́run ti ànábì sallallahu alaihi wasallam ní òjijì ọlọ́run ó ti ní òfin àwọn ànábì ọlọ́run ar-rasul ilẹ̀ jùfẹ́ ànábì ilẹ̀ ànábì èèyàn kọ̀kọ́ dé èèyàn kọjá ànábì ọlọ́run nínú ọ̀rọ̀ tó nílẹ̀ jù náà àwọn onímọ̀ àdúgbò tó jù náà àwọn onímọ̀ ó sẹ́ẹ̀dì pé ìyàtọ̀ bẹ láàrin òṣìṣẹ́ àtàlẹ́bì ànábì ọlọ́ọ̀bá àlekọ́lá yóò fi sí mọ̀ yìí pé ẹni ìwé àwọn fi síwájú tí òfin tọ́lọ́ ń gbé kalẹ̀ fún wọn yóò máa tẹ̀lé torí gbogbo ìgbàdá bá ti sọ pé kitabullah kitabullah ìtumẹ̀ ní pé ahkamullah àwọn ìdájọ́ ọlọ́run èdè tó kùrán àlùwáhàì iṣẹ́ tó lọ́wọ́ fẹ́ràn sí àwọn àdínẹ́bí ọlọ́run ló dé inú ọ̀rọ̀ ọlọ́run ní ti ń jẹ́ kìtàbù láì nìyẹn láti bí kátàbà inú èdè lárúbáwá tó bá ní kátàbà ìtumọ̀ ẹni pé ọkọ̀ nǹkan ṣùgbọ́n kí èsì ìtumọ̀ ni nìkan náà ló ní kátàbà náà máa jẹ́ dùbá nàìjíríà máa ó kó jọ ibẹ̀ ni wọ́n ti lọ kẹ̀síbà bàtálíọ̀n àwọn ọmọ ogun tí wọ́n bá kó jọ lórí kan náà wọ́n ń tò ọ̀rọ̀ ọlọ́run tí èsì pé ẹ̀kan náà nìyẹn gbọ́ tó sarajọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tó ń jẹ́ kitabullah. ọlọ́niwa yìí ní ahadun minal mushrikina istajaraka fa'ajibu hatta yasma'a kalam Allah. ìgbà yóò fi pẹ̀lú àwọn káàbì ìdáàbòbò fún kó lè bá àgbọ̀ ọ̀rọ̀ ọlọ́run àtọ́nà ọba tó dá wa ọba tí ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ilé ẹ̀yẹ àwọn ìdájọ́ àwọn òfin àwọn ìtọ́sọ́nà tó fi ránṣẹ́ sí àwọn ànábì ọlọ́run ọlọ́run bá sọ ike ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ni ànábì rẹ̀ sì ni àti wípé iṣẹ́ wa ba iṣẹ́ di ànábì ọlọ́run tó ọlọ́run wá sí ní hátìmù nùbúwà ìjẹ́ ànábì ọlọ́run ọlọ́run náà nílẹ̀ pẹ̀lú ànábì ọ̀sọ́lọ̀ náà ayọ̀ ọ̀sọ́lọ̀ ó kò níbi yóò sá ànábì ọlọ́run lẹ́yìn rẹ̀ nínú àdìsí ànábì ọ̀sọ́lọ̀ náà ayọ̀ ọ̀sọ́lọ̀ òjijì ọlọ́sọ̀rọ̀ náà ayọ̀ ọ̀sọ́lọ̀ ọ̀sọ̀ ìgbé la nabiyya ba'di ana khatamul anbiya wa la nabiyya ba'di òjijì ọlọ́sọ̀rọ̀ náà èmi ní òfin ànábì ọlọ́run tí ọ̀bá tó wá yí ọ àbẹ́nu mi bẹ̀bí ń dúdú dùdú oníwàlá nàbí ìyàbá àjì kò sí ànábì ọlọ́run kankan lẹ́yìn wọn. ibi yòówù ni wọn bá ti ń kílẹ̀mù pé àwọn jẹ́ ànábì ọlọ́run kí ẹ ti mọ̀ tó tẹ̀síra nílẹ̀ tẹ̀síra ìdílà. òkú wẹ̀yàn èèyàn burúkú ẹ̀ ń tọ́pẹ́ jẹ́ kí wọ́n Islam kó mọ̀ wà nú ẹ̀ sáwọn èèyàn ìnirú ẹni bẹ́ẹ̀ so kílèmù musalla fún mùsàdá kílèmù rọ́ni kílèmù àwọn amadíà sáwọn olórí àwọn fàdínàbí ọlọ́run ní kílèmù rọ́ni ilé ìwà àdúgbò tó wà ní ọ̀nà ìjẹ̀búmẹ́ ilẹ̀ ọ̀ gbogbo kílèmù tó náà kílèmù kílèmù rọ́ni ó sì yóò yé wa báwọn arígbépá bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn nígbà náà bá tú tí nǹkan dàrú bó ó ṣe kó yànjọ tí ọmọ fún wọn gbẹ tí ọmọ gbó lọ́wọ́ wọn ẹ mọ̀ pé ní ẹ̀ka àárọ̀ àjèrè ní àtúpọ̀ mi ní àpọ̀ bàbá àmọ́ ṣe tí ọ̀dá bàbá àmọ́ ṣe kìnà kọ́ máa mú tí kọ́ máa jalè ìpínlẹ̀ kò sá tẹ̀lẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tó tó òkòrò mú náà. gbogbo àwọn yẹn inú àmì pé òkè ilé ayé o ti ń súnmọ́ ní àdínlẹ́gbọ̀n sallallahu alaihi wasallam kà sí bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi fìtínà tó ṣẹlẹ̀ lẹ́yìn àdínlẹ́gbọ̀n sallallahu alaihi wasallam lórí ìgbésà ní ọjọ́ khalifa kí wọ́n tó panupọ̀ lórí Abubakar radiyallahu anhu àdúbàtì kú mẹ́ta ọ̀yà ọmọ ojúgbò tààrí ọjà kàlífà lẹ́yìn ọmọ ó di wàhálà ó di bùjínà tí wọ́n tó rí sọ́ọ̀tì sí Uthman radiyallahu anhu tààrí ọjà kàlífà lẹ́yìn Uthman ó náà tó di wàhálà kó tó wá di pé Sayyidina Ali iná ẹ̀ ní wọ́n á jẹ́ nígbà tí àwọn ṣe sùn lábà yẹn wọ́n fi ń darí orílẹ̀-èdè wọ́n fi ń darí ẹ̀sìn Islam wọ́n fi ń darí mùsùlùmí àti àbíà Islam nígbà tí ò ṣe láàfà àti Islam mọ́ tí wọ́n bẹ́ ilé ogun kálukú ọmọ mú orílẹ̀-èdè tiẹ̀ àbí ààyè tiẹ̀ ọmọ jẹ kàlífà lé lóńdó Saudi Arabia mú ààyè tiẹ̀ ìṣèláàbà tí ń bá bọ̀ ìlú náà tí ó lé lórí lórí ilẹ̀ rẹ̀ wọ́n mójú tẹ́sìn wọ́n mójú tẹ́lé ayé àwọn èèyàn ìjọba Sudan náà tí ó lórí ilẹ̀ Afghanistan náà tí ó lórí ilẹ̀ kó ti lọ nìyẹn àwárí àwọn bí ìsìn pé muslim lọ́pọ̀ jù nínú wọn wọ́n ti gbé sẹ̀rí ọlọ́run náà ti gbé síbí kan ìpa sẹ̀rí ọlọ́run jì nínú àtàràkù sáà nínú kúrò sí ayé ń bọ̀ náà torí pé kó tó gbilẹ̀ ọlọ́run ti sàdéhùn fún àlẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn sàádé rẹ̀ pé ìsìláàmù ń bọ̀ wá gbilẹ̀ ó sì gbilẹ̀ ó sì fìjọba ṣe ìjọba tó wá ń kátẹ̀lẹ̀ ó tó wá ń nínú àtàwátì fáàlì nínú ti ń bọ̀ káyẹ àgbé ilé rẹ̀ òun náà ìbò ni ó ti pawó nínú mọ́sálásí nínú àsàlátù sáàrì nínú fìtínà ipé òpin ayé ti ń súnmọ́ ẹjí ó kí òkú wa tàfẹ́ gbalada lẹ́yìn rẹ̀ tí wá ń jàdí gbé ohun lòun ó dìmọ̀ mú ohun ò lè gbàgẹ́ lára ìwọ sọ́lọ̀ náà àlè ọ̀sọ́lá fi sọ fún ayé pé ìsọ̀ lù nàbíkùn fàyè ní àṣàlù fọ́dàkùn wà láwù wàyé ní àṣàhù fọ́dàkùn wà aláìgè àwọn ìmáàmù yóò máa tí ó fún yín tí wọ́n bá rí bí wọ́n ṣe dáadáa èyí àwọn ti gba ládàá èyí náà ti gba ládàá tí wọ́n bá ti paru-paru mbẹ́ àlẹ́bí ọ̀sọ́lọ̀ náà àlè ọ̀sọ́lá sọ yí pé ẹ̀yìn ọgbà ládàá ipò ìmáàmù tó ẹgbẹ́ ìwọ̀n sábú ipò àìsábú torí ọlọ́run ẹgbẹ́ lómi àwọn tí a mọ kí ó nímọ̀ gidi tí bẹ́ẹ̀bù ọlọ́run sì bẹ fún wọn wọ́n máa ń sá fún fún wọn ní ìdìyẹ nígbà tó bá ti pẹ́ pẹ́ ń jà sí wọn mú wọ́n tó ń sàǹkan fún síra wọn lórí bá jẹ ìwọ̀n mú à ẹgbẹ̀ pé àtàlásù sáà ti dé tẹ̀fún ìdè sin lọ́run tó mọ̀ báwọn èèyàn tí wọ́n mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ sàbà tó tún wá ń jà sórí ìjókòó yẹn ẹ̀ tó saná ń kàrí síra yín tẹ́ẹ̀mù tó dùn ayé ìdílé wọ́n ti ń da ẹ̀sìn ìrùn mọ́ àwọn ọmọ tí ń bọ̀ lójú inú àdébìrì wọn sọ̀rọ̀ òpin ayé ò ní tí àfi ìgbà tó bá ti pé tí mẹ́tí débẹ̀ apákan náà ní ọ̀sẹ̀ pé ìtumọ̀ yẹn ni pé sẹ́nìkan tí ọmọ sọ ẹ̀sìn ńgbọ̀ bá di pé ẹ̀tọ́ ní a máa ti tọ́lọ́ tó ní ájìnà fẹ́bọ ó ná ń kàlí náà náà alásàtí ló náà gbogbo ná kàlí gbogbo àtàtì gbogbo àtàtì pátápátá òsì èmi ti ń pa ayé ní ìdáni ọlọ́sọ tó wà láà ayé fún lé fún ayé fún àtà onídàwọ̀ ní jẹ́rìí gbogbo yóò tó wáyọ̀ ọlọ́ni wá tábàrú máa yẹ́sìlú ṣùlẹ̀mánù aláàmú ìfì ṣùlẹ̀mánù wà máa kàfàrà ṣùlẹ̀mánù wà láàkí nàṣàyà ìnà kàfàrú yóò alìlú ọ̀dàmì àtàṣẹ́ ọlọ́ni ọ̀wọ́ ipé àwọn èèyàn kan bẹ tí wọ́n ń kó àwọn èèyàn ní dán tó o sì máa padà wọ́n ń kó àwọn èèyàn ní bí wọ́n ó sì máa ti dán tó pàtàkì tèbè torí pé ẹ̀bù ọlọ́run iṣẹ́ ẹ̀tù ẹ̀ẹ́sọ̀ pé ẹ tó owó ó ní fífi lójú rúrú gbọ̀gbọ̀ làbùsàn wò ẹ̀gbọ́ tèmítà sí ọlọ́run bá ní kó ju orí mú fírífírí ni tọ́ba wọ́n náà lè má ṣe ju orí mú fírífírí tí ó rí dáadáa ó sì lè má rí rárá kọ́kọ́rọ́ tó wà lórí tébù rẹ̀ tí ó sì dààmú tí ó sì tu bí ó mọ̀ bá tó wà lórí tébù àsìkò ọlọ́run tí ó pè ní ojú bóòlù wa sọ pé fírífírí lójú rí mú kì í

ẹjọ́ tó ń lọ́lọ́ táyà kúrà náà nìyẹn àbí ìfẹsẹ̀ ìbọn wàtàrà owó máa tẹ́sí lòṣìṣẹ́ àfihàn lórí ọlá iná ni wọ́n ní ìlàwọ́ náà ń ṣe kọ̀sẹ́nì kankan tó mú ẹbọ wọlé ayé ju àwọn ṣẹ̀yàfún àwọn èṣù lọ àwọn àjẹ̀nú nínú àmì wípé òfin ayé ń bọ̀ iná ẹni pé pé ìtúta afọkàn sí pé ìmọ̀nà ń bẹ ń bẹ ìjìnà lọ́wọ́ wà ń iná lọ́dọ̀ àwọn àbá àwọn àyímọ̀ òfin ayé ń bọ̀ nìyẹn kọ́nà kó sànú wa kọ́nà mọ́jà sínà bẹ́ẹ̀ náà ni nínú àmì wẹ̀rẹ̀ tí àníṣà sálàm sọ lórí bí òfin ayé bọ̀ o náà ni fábùlẹ̀ ẹ̀lú wọ́n ti dá àrùn gbáhàlì kí mọ̀ ọmọ kásẹ̀lẹ̀ táìmà kan wá sílẹ̀ mùsíbà nínú àdéhìí mi àníbi sallallahu alaihi wasallam sọ wípé ilé ayé òde bíi wípé ẹnìbó àwọn èèyàn ìgbà pípọ̀ náà ni ẹbá wa fi pín dúkìá òkú yìí wọ́n bá wáyàn ìfúta lọ́mọ̀ bá fi àti pín fún nínú sẹ̀ríà la ilaha illallah muhammad rasulullah tó ti wà ní ọyá kùrán ṣùgbọ́n ayá kùrán nìkan kò tó fi pín gbọ́n ayá kẹfànlá àti kejìlá inú sọ́rọ́sì nìta àti ń ẹ̀ tọ́jọ́ 176 ayẹ̀ ogún mẹ́ta àti mẹ́nu kùrán nìyẹn tọ́sọ̀ ìpín tí ká lùgbó òpin ṣùgbọ́n tó bá kàádọ̀tún lábẹ́wàá ó dé bí ọ̀rọ̀ ogún mi kẹ bá kọ́ ọ̀rọ̀ ogún ọgọ́rùn-ún sí ọwájú bóyá lónìí fún ju ẹyọ kà méjì lọ ìyókù ó gbé káàkiri tó bá jẹ́ yàtọ̀ àgbẹ̀ kọlọ̀fẹ́lẹ̀ àti kó o fi hadith mu kó o fi ìdìmọ̀ sàhábà fún kó o fi àlàyé àwọn onímọ̀ tọ́lọ́ ń fún nínú Islam kó o fi kún ìgbà náà ló kò fara ìdù nye èèyàn mélòó lọ́mọ mọ́ ní ìsìn kọ́nà kọ́ sànù wa ìmọ̀ ogun àìmọ̀ta yóò jílẹ̀ tí ó pàpọ̀ jù nínú ẹ̀ náà ní pé kẹsàrátù ṣọ́à àwọn kan tí wọ́n ní àmì lára tí wọ́n jẹ́ gbófinró wọ́n pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀ wọ́n sì tí ò ti mọ́ ṣẹlẹ̀ tọ́já yí pé ọ̀gá àbòsí kọ́lọ̀ ń kọ́sà ló wa ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ lọ́ wà lẹ́yìn náà àwọn olóṣèlú òṣèlú wọn ni wọ́n wá ṣe wọn ni wọ́n wá darí ìlú àpò ìjọba ń bẹ́ńlẹ̀ àpò tí wọ́n fẹ̀ ju ìjọba lọ owó tí wọ́n bá rí báyìí kò dé kó sábò ìjọba àpò ìjọba yẹn fún kò sínú àpò ara wọn. wọ́n dẹ̀ rí ti ara wọn láàrin oṣù mẹ́fà láàrin ọdún kan láàrin ọdún mẹ́rin láàrin ọdún mẹ́jọ bí wọ́n bá tún papòdà átùmọ̀ hìlì wọn ni pé àwọn àwọn ẹni ńlá ẹni pàtàkì ọ̀jọ̀gbọ́n tààtùmọ̀ sàwọn mẹ́sàn mẹ́wàá ẹni báyé ti tó dúró àwọn ẹ̀ká tó kó ó lè olè ọlọ́sà ó ti kú o bá wa gbówó wa ẹ̀yẹ fámìlì rẹ̀ bá wa gbówó wa o tó yẹ ká mọ̀ wíbẹ̀ ọ̀rọ̀ ti dàrú àfáà tí wọ́n bá na owó òṣèlú sí báyìí tí wọ́n bá na owó owó òṣèlú yóò sọ owó òṣèlú owó òṣèlú bá nà sí báyìí àtikọ́ náà jẹ́ ọmọ ìdílé rẹ̀ mọ́ ẹnìkan inú àwọn èèyàn tí wọ́n sọ fún wa ọmọ ẹ̀yà wèrè nínú àwọn gbèsè twenty five million cash lé lọ́wọ́ kì í ṣe transfer ọmọ ẹ̀yà wèrè àwọn fámìlì ẹ̀mí wọ́n sọ fún ọmọ táwọn pé kẹ́ lọ́wọ́ ní nkàlẹ́ ẹjọ́ kó tó gbé lọ bá jù ẹ̀ṣẹ̀ ìyàwó inú kéré nu jẹ́ǹjẹ́ inú kéré tó wọ̀n bá rárá láàrin ọ̀sẹ̀ kan bí fún ọmọ rí fifty million gọ̀ láàrin ọ̀sẹ̀ kan bí kọ́mọ rí mi million gọ̀ ẹ wá tí ó lè lóṣù kan إذا رجعت الأمانة فانتظر الساعة àníṣà sálà sọba jẹ́ pé kíǹkà fọ́kàntán nínú ẹ̀lú yìí wà nínú ẹ̀lú kòòṣèlú wà nínú ẹ̀lú ìmọ̀ wà ní ọba ti ra láàrin rẹ́pẹ́ tí ò lẹ́sọ̀ sí ni a fi lé lọ́wọ́ ẹ mọ̀ pé àmì ikú òsì ayé ti bọ́ ni ọmọ ti tọ́jú àdúgbò tí ó mú sí gbẹ̀nàkú ní ọ́fíìsì tí ó sùn bẹ́ẹ̀ ẹ̀ sì tó fi jẹ olórí tí ó máa darí dúkìá wòye ọlọ́run sọ wọn pé wà láàtú fúrúfúrúfà àmú wà àdàkùnmọ́ lẹ́kì ìjà aláàlá àrùnlákùn ìyá máa à ẹ̀yin múbi ní òdodo àwọn òmùgbò èèyàn ẹ má fa dúkìá yín lé wọn lọ́wọ́ dúkìá tó dé pé ọlọ́run ti ní gbótulú ẹn tí ọmọ owó ná ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ́ mọ́ra láàrin irú àwọn báhùn ní ń rọwọ́ níbi òṣèlú kọ́lọ̀ kó bá o kí zìnà ó pọ̀ lórí ilẹ̀ owó èlé àbí àwọn àbá nínú kí ẹ bá ti gbé ogún wá wọ́n béèrè pé ọmọ àlè sí tí a sọ ọlọ́run ọ̀rọ̀ ń fẹ́ o ọmọ mẹ́rin lógún ẹ bá ti sọ fún ọ tó níyàwó tó ní bàbá tó lọ́mọ tó bá ní ọmọ ọtọ pínpín fìtínà lọ́fẹ́ dálẹ̀ wọn fìtínà burúkú lọ́fẹ́ dálẹ̀ wọn nígbà tó ti máàmù tó yẹ ká máa pọ̀ sí tó ní àà ah, kódà ní òjò ìrìnàrí ìta tó ń ṣe náà tó lọmọ olùgbọ́mọ ọdún ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ kó wà láàrin òun àtọ̀ náà tí ọmọ tún bá lójoojúmọ́ ìmáàmù òjì ìmáàmù òjì dìbò ayé ti dojú ní kọ́lọ̀ tó sànù wa bẹ́ẹ̀ náà ni tó bá ti jẹ́ pé ọtí mímu ó ti gbilẹ̀ nínú àmì pé òpin ayé ń bọ̀ ni tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n sọ tó orí ti sínú mọ́tálásí kí wọ́n fi ń jọba èyí ń tẹ̀lẹ̀ sáwọ́dí ayébíà ọ̀ abẹ́rí sọ́rí mọ́tìní ní pé fáàrí mọ́sáájú wa ní àkọ́ ti lọ kẹ́ẹ̀dì mọ̀ zaman àdìbò kálájú àpàdé báyìí àìlá ti dé kálájú àpàdé báyìí alásàrì ti dé kẹ́ẹ̀tì mọ̀ sí ìtò ayé ti ń súnmọ́ àwọn àbáà ní nínú tẹ́ẹ̀sì ọ̀nà ìkáwùn yọmọ sí ti pọ́ sí wọ́n mọ̀ sí ti pọ́ sí ẹgbẹ́ ti tẹ̀lẹ̀ kí ọjà ọpọ̀ rẹ̀rẹ̀rẹ̀ sọ́ọ̀sù àti ìwọ̀n ní ọyọ sọ́ọ̀sù wájú ilé rẹ̀ nínú àmì ìtòsùn ayé ń bọ̀ náà rẹ̀ ìwọ̀n fẹ́ yọ sọ́ọ̀sù wájú rẹ̀ náà fẹ́ yọ gbé ẹlùbàjẹ̀ ìyẹn ẹ̀dàpọ̀ ẹ̀bá ń wá o àgbẹ̀wọ̀ ní láti ó ṣùgbọ́n àdéhùsọ̀sọ́rọ̀ àti pòfẹ́sẹ̀ tẹ́lẹ̀ wípé tí ọmọ ọ̀sẹ̀ ń gbọ́ tó kàn ayé bá ń bọ̀nù kí túmọ̀ sí pé bọ́yá láti ìrídájú sọ́ọ̀bù láyé báyìí tí ó tún pọ̀ sí gáàsì rẹ̀ tọ́ba ti di pé àgbàlagbà ó ń fara hàn jọ bí ṣe ó ń tún oṣù lẹ́ẹ̀fẹ́ wò bá tí ah, bàbá yóò ti yọ ọ̀rọ̀ ewu ni àmì gbogbo ayé ti ń bọ̀ ni táfún bá ti pọ̀ sí ìparọ́mọ́ ni tó ti jù bẹ́ẹ̀ náà sì ni nígbàtà bá wà bá àti ó jẹ́ pé àwọn ọmọ ló kù láàbá àà nǹkan lójú torí pé kéèyàn onímọ̀ ìgbésẹ̀ kanu kó tó wá ní ìrírí ayé tí ó fi máa ma ìgbésẹ̀ kó tí ọ tí ó tí ní àwọn tó ẹ pé wọ́n yẹ kí wọ́n wà ní dárò lòdòdó kí wọ́n mọ kẹ́kọ̀ọ́ lọ wọn ò ní wá bẹ́ẹ̀ wọn àfáà tó ní dárò lòdòdó ni wọ́n mọ̀ sọ pé kékeré kan ní kékeré kan ní bẹ́ẹ̀ tó ní ìtura nìyẹn àwọn tó ẹ pé wọ́n fún ajé kí ó lọ àwọn sọ̀rọ̀ ṣé kò sí láà irú fìtínà ní ewu fìtínà burúkú ó sì wà ní ojú à tòótọ́ báyìí lọ sálàm kí ó jẹ́ jùmọ̀ láàrọ̀ alẹ́ ẹgbẹ́ òfìnà láì ṣùgbọ́n ní gbogbo àgbáyé òfin jẹ́ ti pé kí wọ́n mú ẹ̀rù wá ibi ìbúdọ̀ ń bẹ̀rù wọ́n jẹ́ ìlú Islam tí mùsùlùmí pọ̀ ń bẹ̀ tí wọ́n lọ́ba tí wọ́n ní jòyè tó wáyé pààrọ̀ yẹn ń bí òun bímọ òsì. ànábì kiri oṣù pàtì èyí tó kí kẹ́ǹtọ́ pẹ̀tẹ̀tẹ̀pẹ̀lẹ̀ mọ́ òun náà lè tí ń kí láti wà ìlà bóò ló ti wá fẹ́ pé èyí tí ó wà sáájú ìlọ́ọ̀tẹ̀pẹ̀lẹ̀ mọ́ nítorí pé kálífù tó rọra fún lọ́fẹ́ ti yapa táwọn èèyàn tí wọ́n lè dá ọmọ tí ó tọ́ yẹ kẹ́ lọ sọ dáadáa kẹ́ lọ kí dáadáa ẹ̀jù sọ di àtorígbójú àwọn àbá àtọ́rẹ́ tí wọ́n kọ́ yí ń gé ẹ̀tún sọ wọ́n jẹ́ ń tó bá jẹ́ sí lọ́dọ̀ wọn ọ̀gọ́ nílọ ilé ìjọ gbogbo ẹ ń bá ń sẹgbẹ́ Islam tó bá ti rí pé wọn ọmọ ẹ̀kọ́ èjì kó o ti pé ẹgbẹ́ ṣe ẹgbẹ́ ni nínú àmì pé òfin ayé ń bọ̀ òun náà ní pé Haram ọlọ́run ti àwọn èèyàn sọ di àìsí ti mọ̀ ti bàjẹ́ kódà inú àmì ń bòfin ayé ń bọ̀ ìní pé gbogbo pàpà wà á tilẹ̀ sí káàbà o ọlọ́dà mùsàánú wa o wọ́n jẹ́ bí sínú sojú sí àwọn èyí tí sojú wa ìkọlọ̀ ń bá a fi mọ bẹ́ẹ̀ o. ànábì sallallahu alaihi wasallam lẹ́bi tí wọ́n sọ ọwọ́ àṣọ àwọn àmì òpin ayé mẹ́wàá nínú hadithi kan tọ́jẹ́ pé àwọn yẹn iná lọ́gbọ̀ngbọ́n jù o náà ni àwọn tó dé pé yọ́ mọ̀ kò tẹ̀lera wọn nípa títẹ̀lé rẹ̀ àdíjì mo fẹ́ káyì ó wà ní sọ́yìn muslim ipé ànábì sallallahu alaihi wasallam ó sọ yí pé ọyọjú sí àwọn tàbí sọlọ́lá àríwọ̀sọ́lá níjọ́ kan gbogbo wọn wá ń sọ̀rọ̀ nípa kílàmì táwọn orí tó rùfẹ́ ayé fi ń bọ̀ torí pa àwọn tàbí yẹn gangan ẹ̀rù ń ba àwọn náà pé àbáyé ti fẹ́ parí àbójú àwọn yóò parí ẹgbẹ́ àwọn èèyàn ti sọ̀rọ̀ tọ́pọ̀ lọ lásìkò tí kòrónà lé ẹlòmíì má ti ti oríṣiríṣiríṣiríṣirí ti wá èmi kàn ń wò wọn ni mo kàn ń kà ni mo ní ẹ mọ́ tan ayé jẹ́ gbogbo àbámọ́dá yẹn ọ ń bọ̀ wá hàn tọ́lọ́ ń bá ní òpin yá tí ó bá ilé ayé àwọn àmì yìí yóò ti sáájú tó òfin di yá ntọ́ba yóò tẹ̀lẹ̀ lẹ́yìn yìí kò sí ìtàsíkò àti yóò tẹ̀lẹ̀ sọ́dún ní ọ̀yọ́ láàrin òfin ayé ò ní dìde iná ha láńtàkómù àtà tàràó na kọ́bùlá ha aṣara ayat títí tẹ́ fìrí àmì ńlá mẹ́wàá alákọ̀ọ́kọ́ mẹ́ o náà ni àdùkán ẹ̀yẹ òfin kan tí ó gba gbogbo sọ́mà ẹ̀fọ́ olùkọ́kọ́tọ́ wọ́n la ẹ̀fọ́ olùkọ́kọ́tọ́ wọ́n wọ́n lè àdéhùn sọ̀rọ̀ sọ pé ayé òwe sí ìdí òwe tányányá tẹ́ẹ̀sì ní ìròyìn tí ó pa gbogbo sọ́mà. ẹ wá mọ ilé ti analysis ó kẹ́lá akọ́sẹ̀ kẹ́lá akọ́sẹ̀ wàhálà àti yín nìyẹn o wàhálà àti yín nìyẹn bó la ṣe ń bímọ wàhálà àti yín nìyẹn o bó lọ mọ́ ṣe jáde nù mọ̀mọ́ rẹ̀ wàhálà analysis ti yín nìyẹn kádàrà ọlọ́run ti wà lórí gbogbo nǹkan. wọ́n dẹ̀ dáa ẹ̀rí dàjáàlì inú àdíjà ní ìjọsára sára ike dàjáàlì ẹ olójú kan ni olójú kan ni yóò fi lé mú fún lọ́lọ́wọ́ yóò láwọn òkú ní ìjọ ìdàgbò sàárè wọn wà mo sàárè wọn wà yóò sì lọ sí sàárè yóò ní kò fún ojú ẹ̀yìn ọba rí nǹkan tí ó sì dìde ń tòótọ́ ṣe ẹgbẹ́ fìtínà nù pé ẹ gbà ń kó ọlọ́run yóò ní ní ìdí òkú ẹ̀ẹ́bà ni àbíbí báyìí lóògbò fún ìbí báyìí lóògbò yálà ìwó òjò máa rọ̀ ẹ̀ẹ́bà tí máa rójò jù rán jù lọ ẹgbẹ́ bí àjùkù táwọn ilé fún kó bá tàbí wọ́n gbàgbọ́ wọn o àwọn agbègbè wọ́n máa sọ pé ara wọn láì rọ̀ lórí gbogbo ayẹyẹ nǹkankan èmi àtàwọn àfáà wa náà lájọ wọn wò ìdínà ọlọ́run ní ṣe tó wọ́n láìláàdì ọlọ́run ní ṣe tó wọ́n ṣùgbọ́n ní ọlọ́run tẹ wọ́n èmi yóò jẹ́ fún dínà mẹ́lòmí èmi yóò sì jẹ́ ìdáyà ìtọ́sọ́nà mẹ́lòmí èsù sì ń tàn wọ́n jẹ́ wọ́n sì ń gbà

ngbọ́ ọmọ ayátọ̀ bá kùn àṣọ̀rọ̀ hádàlá àti eh, àwọn èèyàn méjì náà ní ọdáwọ́dọ̀ sílẹ̀ láti wọ́jú mọ́ gbogbo ìgbàdà ló ti kún fún dọ̀gbìn nígbà sílẹ̀ bá kún mọ́yà èyàn ó dúpọ̀ gbọ́dọ̀ lọ ọlọ́pọ̀ sàlọ̀ àwọn ìpínlẹ̀ òkun wa dàjálù yìí yóò ṣe fìtínà tó pọ̀ gẹ́gbà ní sọ̀sọ́lá ti sọ àti ìrí ohun àìsí ìrí ìfín àìsí ìrí dàjálù ohun gbogbo orí títí láyé ní ọwọ́ àtìmọ̀dínà nìkan àti mẹ́ta àdéhùn sàtà àgbẹ̀ pé yóò ṣe é pèsè màdínà báyìí orí ní wọ́dọ̀ tọ́nà ọdún kó ìparunba látọwọ́ ànábì ìsá alẹ́ sàrà tó sàrà bẹ́ẹ̀ náà ni dáńsá tó là á àmì ẹlẹ́ẹ̀kẹta nìyẹn dáńsá kan tí ó jáde tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ tí ó dàbí rákùnrin pé iná ìnáṣà kọ́dí káánú bí ayatina la yu'minun àwọn èèyàn mọ̀ ti wà tọ́ pé wọn ò nígbàgbọ́ sí àmì ọlọ́run wọn ò nígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni tó lóògbé ṣáàpù bí wọn àgbẹ̀rẹ̀ bí ha òun ọjọ́ níbi tá a ti mọ̀ yóò sì wọ̀ níbi tá a ti mọ̀ nígbà bá ti jọ́kọ̀ lábàá máa retí láti wá ìgbé ọmọ yẹn bí òun ọjọ́ ọba níyọ ìta tó ti dọ́wà tó kọ́ntínú ìgbà tí ọba wá pẹ́ẹ́pẹ́ tí ọba yọ sí báyìí yọ́ kàn yọ níbi tí wọ́n ti wọ̀ ní àdẹ́gbẹ̀ sallallahu alaihi wasallam ní kẹ́ẹ̀tí mọ̀ pé òfin ayé ti dé wọ́n bèèrè wà ní sàtàrà tí ó bóò láwọn oṣù wá ń kèwú àwọn tẹ́rẹ̀ káàkiri wá sí tó ní tòun dúdú lọ àdẹ́sàtàrà tó kọ́ sí ìrò mọ́tọ̀ ẹ́ tó dùdú rẹ̀ ní bẹ́ẹ̀ tí mọ́ sí lánàá sáìlá tó lálàzárì tó démọ́dúnmù tó gbogbo ẹ̀bẹ́ ti sí gbogbo ẹ̀ lánàá ọlọ́run ti ṣe aago ti ń bẹ tí ọba ti gbà fún òkú síìsì àwọn èèyàn wọ kásùbà ẹ̀ẹ́bà kásùbà ìta ó sì bá di aago kan ẹ̀ẹ́bà sáìlá ìta ó sì wà dúdú ńgbọ̀ bá di aago mẹ́rin ẹ̀ẹ́bà tó kálà sáì ìta ó sì dúdú ẹ̀bà tó bí nígbàtí ẹ̀bà ọba ti di mọ́gírí báyìí tó wọ́n bá yọ gbọ́gbọ́ ọdún nù àà ah, òpin ayé ti súnmọ́ yányá bẹ́ẹ̀ náà ni nùsùlùmí ìsà ìlú Maria adábì ìsà ọmọ Maria onáàgbàdà bọ̀ tí ó pè Jésù onáàgbàdà bọ̀ yóò padà wá gẹ́gẹ́ bí olùtẹ̀lé òfin ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtò rẹ̀ náà ni màá di òde tọ́jà pé yóò fún oúnjẹ pẹ̀lú déédéé yóò sì jọba déédéé lórí lórí rẹ̀ nínú àdìsá nínú ọ̀sán lọ́la àdìsọ́lá ọ̀sẹ̀ ìpè orí ọ̀pọ̀ láti mùsùlùmí owó ọ̀pọ̀ yóò ya yẹ̀yẹ̀ débi pé tààrà òkèrè òdìrẹ́ ìdí ọgbà tààrà ètí lọ́fẹ́ fò èlú lọ́fẹ́ fò ná one million ní one kí nígbà tí ó lọ́wọ́. n ti náà àṣírí ibi a ṣe ń tẹ owó kálùkù ó ti jẹ́ ti ẹ̀ yóò ti tẹ́ ìgbàlẹ̀ fún tí ó ti pọ̀ lé ìbà ìdínà jẹ́nu wọ̀yá jújú wọ máa jù yá àti máa mọ́ ni ni wọ́n rí àwọn wọ́n ni wọ́n àwọn ará China

yóò tó nínú àdínú yẹn àdínú sọ́nà náà àdìsá tó tàdá tó bá ilẹ̀ tó bù háyà tí mẹ́ta yóò tẹ̀lẹ̀ wọ́n sọ ipé ilẹ̀ mọ̀ rí ó bù ọkọ̀já rẹ̀ ọkọ̀já gbogbo dáàdì ń lọ wàhásùn bin nazari ibùdó ayé bí amẹ́ríkà canada nkó ilẹ̀ ọ̀sẹ̀rì tí ó sọ yóò ya gbogbo ayé lẹ́nu pé àá eléèmọ̀ bọ̀ ayá tójú náà bá ganga sí ló tó ọmọ ti dé ẹgbẹ́ mo ti wà yìí tó bí ìlú gan àbí stéèkì kan àti ẹgbẹ́ ìgbà tó bá tẹ̀lé à tani ọ̀nà rẹ̀ ìdínà. ẹwọ èèyàn tó kù àtúntí Amẹ́ríkà fẹ́ wọ́n ní ìrà láàrin ọjọ́ mẹ́ta èèyàn tó lé two hundred thousand ní papòdà. bí ẹ bá tiẹ̀ fẹ́ tọ́jú wọn ta ló ṣe òkú èèyàn two hundred lónìí lọ́la lọ́túnla tí wọ́n ní sọ̀rọ̀ ẹ̀dà of America ó ti di fìtínà irú fìtínà yẹn ńlọ́wà nù hadith bẹ́ẹ̀ náà ni wàhásùn bí jẹ́zíra tẹ̀lá arab títẹ̀rí ilẹ̀ yóò tó ṣẹlẹ̀ nínú erékùsù ilẹ̀ lárúbáwá yamani saudi arabia orudun anko kọ́nà kọ́bà aṣọ ògbò ní islam anẹ́gbọ̀sọ́lọ́lá àyọ̀sọ́lá sọ ipé èyí tí ó kẹ́ ìgbogbo àmì ńláńlá yẹn o náà ni iná kan tí ó yọ tọ́jú táwọn èèyàn bá ti ń sá lọ tí wọ́n bá ti ń sá lọ báyìí ibi tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ ni wọ́n ń sá lọ ilẹ̀ gbangba táàtì ìdájọ́ kí làwọn mọ̀ ọ́ lọ. àdìsí kan wà sánibí sallallahu alaihi wasallam sọ̀tọ̀ ilé ayé kò ní sí ipa wọn táwọn obìnrin ó di ọ̀ọ̀ ebi wípé ọkùnrin ẹyọ kan yóò kàn wọ yóò wo obìnrin tí yóò dìbò ó kéré jù obìnrin tí yóò wà lẹ́gbẹ̀ẹ́ nígbà bá wù ọ̀ kéde ìyàwó rẹ àtìyàwó àtọmọ àti mọ̀mọ́ obìnrin ọkọ lábọ̀jù débi pé ẹnìkan pé lọ́kùnrin yóò mọ̀ bí àbùkátà fáwọn obìnrin fífì ẹ̀dọ́ tó nàìjíríà ọlọ́run àti títóbi rẹ̀ bẹ́ àti àánú rẹ̀ bẹ́ òpin ayé yìí májì ó lórí tẹ̀mí o torí pé ìpínlẹ̀ ogun tẹ̀lẹ̀ àwọn yóò gbé ìrìnà títọ́ ọlọ́run wọ́n ti gbàgbé Islam kò ní tẹ́gbẹ́ ọmọ sọ pé tẹ́gbẹ́ ni wọ́n tọ́lọ́run mọ́ bí àwọn èèyàn adébìnrin wà lè sọ́ra tó sára

ولا يجدوا إلا فاجرا كفارا ń bò fún lẹ́mì olórí ọlọ́run àwọn kèrè ìgbà káwọn kú lẹ̀ kò sí tí wọ́n máa jíjù kèrè orí ọmọ kò sí ìgbàta ní wọ́n bọ́jú kèrè òfin ayé ètò léwu ni mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n ń àtakò lórí àmì láti sọ̀tàràmù tó ń pa òfin ayé àwọn èèyàn kan bẹ wọ́n ń ṣe àtakò bí àlè tí àtẹ́bí wọn sọ́lá àlè ọ̀sọ́lá tó sọ ń pa òfin ayé mú ìgbà míì wọ́n ní orí bẹ́ẹ̀ ìgbà míì wọ́n ní àdíjì lásán ni kò sí ráyà kọ̀rọ̀ àárín ká sọ́ra kúrò àwọn èèyàn láyẹn ètò ìgbẹnu wọn sọ̀rọ̀ ṣèǹtọ́n ọ̀ǹgbẹnu wọn sọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n sì ń sọ báwọn wọn ò sí ní fánì hadith wọn ò sí ní fánì hadith tí wọn ò fi mọ bóò ní hadith tó ń lò gbogbo téèyàn bá bẹ́ẹ̀ ti láyé ọgbọ́dọ̀ lọ́kọ́ ni tí ọba kọ́ ọgbọ́yọ̀kọ̀yọ́ ni kò gbé tẹ rí ẹni fún káfíńtà kọ wá ní ìtọ́ dìbìrì lọ́ba jáde mẹ́ kò gbé fún ẹ̀fọ́ apá kó gbé fún bí pléyà kọ́ ọ fẹ́ pé ìtọ́ dìbìrì lọ́ba mẹ́ ẹ̀ tó jìndò kan ọ̀sán pọ́jọ rẹ̀ lọ́n fọmọ sí tí ọmọ akéwú tí ọmọ akẹ́kọ̀ọ́ rìsọ́ọ̀tì gí náà kọ́ gbàgbó mẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó àjí nìkan tó jẹ́ pé ní ìbáwọn mú sí tọ́lọ́ sí ìdókò náà wà yóò wò níwájú ẹ̀ inú rẹ̀ صلى الله عليه وسلم يقول ما يريد الله به خيرا يفقهه في الدين ẹ̀tọ́ bá yẹ nínú èrò ọlọ́run tó pé dáadáa ó jẹ́ sí ẹ̀ láyé àti láyé sí àmà ìkórí tọ́lọ́ ó ṣe fún ní pé yọ́gbà gbọ́ yípa ẹ̀sìn àwọn èèyàn wọ̀nyí kò sáàgbọ̀ ẹ̀sìn owó ni ó wájú ipò àga tí ẹ̀rọ bá ga bàbá wọn bàbá wọn tìrí àfáà yìí wọ́n wà á wòye pé nígbà tí bàbá àwọn ti fi àga ńlẹ̀ orí ipò kan náà làwọn jọ wà pẹ̀lú àwọn bàbá wọn kódà àwọn tó tóbi lójú bàbá wọn. ọ̀rọ̀ mo rí bẹ́ẹ̀ èèyàn lọ́kọ ni èèyàn lọ́kọ gidigidi ni wọ́n máa tako àdìsí bẹ́nu Bukhari àdìsí bẹ́nu Muslim wọ́n máa tó pé Bukhari tẹ́pí kèèsè lárúbáwá ọ̀rọ̀ sọ́kúsọ èèyàn kọ lárúbáwá kalẹ̀ oní èsè lárúbáwá tẹ́bí tí ìbáṣe lábá ní mùsùlùmí èèyàn gbèlú màjínà bàbá rẹ̀ gbèlú màjínà wọ́n ti sínú màjínà màjínà rẹ̀ sọ̀tọ́lá ní orílẹ̀ èdè ìwé ọ̀já ti wọn. àwọn àti ẹ̀rọ ẹ èdè Yorùbá ti níta ni ó sá mọ̀ tí wọ́n pé àṣà ìdí lọ́rọ́ ẹlòmí ọkọ̀ rìsálà títí ìsọ̀ dissertation project pẹ̀lú ìdí lágbáwá tí ó sì ló ń tọ̀ nígbàtí wọ́n fẹ́ ìfẹ́jẹ̀ yóò fẹ́ bí ha ti gé rìsálà kú ti bá ti tòlóbà ti nà àrọ̀bí yẹ fi ìsọ̀ sí ha physics yìí wọ́n mọ̀ nǹkan pẹ̀lú òbí lábá tó dáńtọ́ tó jẹ́ wípé ara nàìjíríà ara ghana lọ́kọ́ ara lùmẹ̀ lọ́kọ́ wọ̀lá ìràdè ìmọ̀ tẹ̀lẹ̀ rẹ̀ ìwọ́ wà sọ pé ẹ̀kẹ́ ti lárúbáwá ẹ̀kẹ́ ti kíní kan irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo ni ẹ ṣé mọ̀ nìyàn àbá ìmọ̀ kan ẹ ń bá ṣe ìjẹ́ ti hàdí tó bẹ̀rẹ̀ nílẹ̀ ẹ lọ́ọ̀mọ̀ pé ògbóngbó ló sọ̀ ní pé ó ń ní torí pé gbogbo tí ń sọ ọ̀rọ̀ àwọn orientalist ni àwọn èèyàn tó gẹ́ pé wọ́n study Islam láti tako Islam ọ̀rọ̀ wọn gbogbo ní rọ ẹlòmíràn wà lóko ọ̀rọ̀ sí ni bí gbogbo àti tó gbogbo ìsìn mo lè mo lè protest study nígbà pé ilé àti ilé ìbákankan náà ni wọ́n nítorí pé ọjọ́ wa wa ilé àti ilé mo lè ṣe ìbákankan náà ilé ilé báyìí ni wọ́n ti wá mo lè present ẹ̀ irú nǹkan ṣe pẹ̀lú màlúmá tọ́jú àwọn ìgbà tó jẹ mọ́ ìsìlámù rẹ̀ wọ́n wà máa wò wọ́n àwọn ilé ìtakùrà wọn ilé ìṣẹ́gbá ilé ìṣàwò gbogbo àwọn oníkókòkòkò ni ẹ kájú mẹ̀ sí wọn nítorí tọ́lọ́ wọn ò sì wá kéèsì irú wa wọn ò lágbára ẹ̀ wọn ò ní wá kéèsì àwọn tí wọ́n sọ́ọ̀dì hadith àwọn tí wọ́n sọ́ọ̀dì sẹ̀ríà àwọn tí wọ́n máa màkàn tó ń sẹ̀ríà àwọn tí wọ́n máa dìlá lọ́sọ̀lá àwọn tí wọ́n ti dònú kọ̀ wá ìlú fìkì yìí àwọn òníwá sóhun ni wọ́n bá wọn ṣùgbọ́n lórí wọn ti ní access orí afẹ́fẹ́ wọ́n wà mọ́ ọ̀tọ̀ tó káàkiri wọ́n bá sá gbọ́ ìṣọ́nà tó ń lò fún wa wá lẹ́ẹ̀kan sí ọ̀tọ̀ àbójì lórí pípẹ́ sí ọ̀tọ̀ ọlọ́run kó ṣe àbójì fún gbogbo wa. هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أدكاني جزاكم الله خيرا أدكاني جزاكم الله خيرا أجعل الله كثير Adé ọlọ́ọ̀gbà ní Ṣọlá tó lọ́sà ìbánisẹ̀ àwọn olùkọ́ wa ní ẹ̀sẹ̀ ilé ẹ̀rọ. Àti wá gbájú ìrọ̀lá ọlọ́run tó lọ́dún ìwà gbájú ara wọn. Àlàáfíà ara wọn táwa ń lòdà ọlọ́gbà wa pẹ̀lú sí àti ara. Yàtọ̀ ìṣẹ̀lẹ̀ àti ìwátá ìlànà ìlànà ìlànà láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta.